One TV. Hello, everybody. My name is Olufunke Akindele Bello, and you're watching Sing One TV YouTube channel. Here is your one-stop hub for African entertainment. I'm not really happy the way you are treating that girl hairstyle now. Sir, girl, say Latin mobile. Say we have talked. You think you can treat me like that and talk me? You fool! I didn't do anything. Don't lie, you did. Uh, Shut up! Uh, move it. So eh? move it. When you get to the station. Give me today. Mama, you go give me. Mama, wait, please. You go give me, Peter. Here you get to watch the latest movies from Sing One Production, comedy, TV shows, latest news. You want to put it on now? We want anymore? I don't know you. I don't know you. You know me, Abi. You don't know me. I know you. Talk before I blew your head. I know you. Peace and progress of the town of Ayutoro. That's right. So if you're not subscribed, why don't you click on it? Subscribe now. Little secret, click on the bell icon so you get to know anytime there's a new upload. Sing One TV. kúṣẹ́ o. ẹ káàbọ̀ o tálẹ̀ béèrè o. ẹ jọ ìyá àbúrò tó ń gbé bíbá yìí ni mo béèrè. Ah, àìmọye ìyá àbúrò ní gbé bíbá yìí o ẹ àbí kí lẹ ti rò pọ́n sórí ní sáàkù èyí tẹ́ ẹ bá béèrè gan òun ni kẹ́ ẹ sọ. ẹ ṣe máa mi ṣe rí ìyá àbúrò tó ń tọmọ lọ́wọ́ gangan ni. Ah, tó ń tọmọ lọ́wọ́ ah, ìyá òbẹ̀dá nìkan ní ń tọmọ lọ́wọ́ nínú ilé o ṣé ò sì ṣá. mami ó wà o ṣe rí líle tó le yẹn gan-an òun ló jẹ́ kí èmi wá rí wọn àwọn nìkan ni wọ́n dẹ̀ lè jẹ́ kó rọ̀ ẹ̀yẹn ṣàjẹ́ kí n fojú mi gan ni wọ́n báyìí gbogbo nǹkan tí mò ń sọ pé ó lè yìí á di ẹ̀rọ di kíákíá. ṣé pé ìyá ọ̀bẹ̀dá ló jẹ́ kọ́rọ̀ yìí di ẹ̀rọ. lágbára ọlọ́run tó kọjá àti ṣùgbọ́n mi. kò burú mò ń bọ̀ ẹ jẹ́ ń bá yín pè. ìyá ọ̀bẹ̀dá. ìyá ọ̀bẹ̀dá. ìyá ọ̀bẹ̀dá. mo wà ń bí o ọmọkùnrin kan ló máa ń béèrè ẹ. ta ni. ọkùnrin kan báyìí ni ó lóun fẹ́ rí ẹ. ẹni wọn dúró pò ń bọ̀. màá jíṣẹ́ fún un. ẹ ṣe máa mi. kálẹ̀ ní béèrè mi. àwọn yẹn. èmi wà sóní ẹ kú ìtọ́jú àbúrò ọlọ́run á bá wa wò ọlọ́run á bá wa dá sí. àmì o mo mọ gbórúkọ yín ni o ní òrojú ìrí kí lẹ fẹ́. ẹ̀yin gan-an ni mo wá rí ọ̀rọ̀ tó bá ti yẹ láàrin ìlú méjì kò tún kan etí kẹta mọ́ omi ni mo wá tọrọ mo fẹ́ kẹ́ fún mi díẹ̀ ni. torí omi lẹ ṣe ní kán wá pè mí wá nulẹ̀ àwọn náà lè fún yín lómi ẹ̀mí sùúrù. ìyá òbí dá ẹ̀wà ẹ wò omi mímu kọ́ ni mò ń béèrè àti wípé àwọn ò ní irú omi tí mo fẹ́. Ah, omi kànga kan náà ni gbogbo wa ń kùn kò sẹ́ni ó lómi òjò nù wa. ẹ̀yin ni ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń tọ́mọ lọ́wọ́. bẹ́ẹ̀ ni. omi kìíní ni mo fẹ́. omi kẹ́ni. ẹ àpọ́lò òun ló fẹ́ gba ojú lọ́wọ́ mi ẹ bá mi kán díẹ̀ sí ẹ ṣe. abẹ́ ẹ̀ wá gbà mí tí ò sóúnjẹ ọmọ ló ń béèrè. bẹ́ẹ̀ ni. tó o sèwín tó o ya wèrè àbẹ́jẹ́ ọ̀ra ta sí yín lórí fẹ́rẹ́fẹ́ ẹ má wulẹ̀ kan sójú níṣẹ́ ni kẹ́ ẹ fẹ́nu sọ. Mm, màámi ẹrú ọlọ́run àánú mi ni kẹ́ ṣe àrùn tí ògbóògùn ọlọ́run ní kẹ́ jẹ́ kó gbojú lọ́wọ́ yín ẹ wò ẹ bá mi fún díẹ̀ sí. màámi àánú mi ni kẹ́ ṣe mo ní kẹ́ bá mi fún díẹ̀ sí. ọlọ́run ló gbàgbọ́ èrè kí ló dé kí ló dé màámi mi ò yá wèrè ẹ wò ó mo fẹ́ fi ara balẹ̀ mo fẹ́ fi fún díẹ̀ sí ni. wọ́n tó ní sorú tó fún ara kìnìún ó ṣọ́ra gan o ti sọ bọ́ọ̀bẹ̀dẹ́ kan tó ní kọ̀ọ̀kọ̀ rẹ̀ kó máa fún díẹ̀ bẹ̀ wèrè ni ẹ́ wèrè ni ẹ́ ẹ̀yin ará ilé ẹgbà mi ó lè wèrè ó lè ó lè ó lè ó lè ó lè ó lè olórí burúkú ọ̀ ó lè fún díẹ̀ ó lè ó fẹ́ jẹun ọmọ ó lè jẹ́ ń bẹ̀ olórí burúkú ò ṣe dúró ó ṣàǹfààní. màdùn fẹ́ fún díẹ̀ bẹ̀ tó tẹ̀lé I should go rí gbogbo ẹ̀yìn what is this <sighs> nonsense ò <sighs> Only jog, ní jọ́ọ̀gì mọ́jà rẹ̀. gẹ̀rìṣà ọjọ́ kan ọ̀bọ á lọ sọ́jà kò ní padà wálé mọ́. àdùnní ọmọ káàárọ̀ ṣàlàfíà àlàáfíà ni mo wà kòkòkò lára ọ̀tá le <laughs> so gbúrò ọkọ rẹ ọ̀dà ah, ìrore náà là á mọ̀ gbọ́ àní gbogbo bíi tá a rúwé dé tá a ta gbòǹgbòdé àní gbọ́ bíi sẹ́nìkan ẹ̀hẹ́n kí máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ aláìní kan ṣe tó ń gbé lọ́dọ̀ ẹ̀wùn yẹn kọ́. òun ah, àti jí lọ jọ́ọ̀gì láàárọ̀ yìí èyí tó tún ṣe ń sìn nìyẹn o ṣé n tó tún kàn lọ́rọ̀ rẹ̀ nu n tó tún kàn lọ́rọ̀ rẹ̀ nu. odidi ọmọ baálé arárọ̀ mi tó wáá fẹ́ ya láìní kan ṣe ṣé owó là á sọ pé ò sí ni tí ó fi kàwé dójú àmì tó ń fi wá fẹ́ joyè ajínasẹ̀ tó fẹ́ jẹun ajígbọ́n ni. àní mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ ẹ̀ o àwa là ní mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ ẹ̀ o. ajito ni ò sọ pé òun ò ní kú o àwọn òbí ẹ̀ ni ò ní gbà fún. kò burú jàre ẹ tó bá dé ọ ni mo béèrè ẹ. ọ̀dà. Ah, ah, ah, ẹ wò ẹ hold on òun náà ló wọlé dé gbà balẹ̀ wà lórí aago. ẹ̀rẹ́dájì. Mm, pẹ̀lẹ́ dọ́tà ṣé o sáà rántí wípé ìdánwò waec tó rẹ́gísítà fún o rántí pé oṣù tí ń bọ̀ ló máa ṣe. mo rántí sàmúdẹ̀ tó rẹ́gísítà sẹ́kọ̀ọ́. kò jọ kò jọ rárá ọ̀sẹ̀ yìí ló gbọ́dọ̀ dé sára rọ̀ mí. jáde fún ìdánwò tó fẹ́ ṣe. bò ara rọ̀ mí. gbé fóònù fún mú bọ̀ kí n ṣàlàyé fún dáadáa. ok sir aunty. alágbàtọ́ ọmọ tóun ti torí ẹ̀ gbowó oṣù nílé yìí òun máa ló sunkún yẹn. jẹ́ kó máa sunkún exercise tiẹ̀ ló ń ṣe yẹn ó máa tó dákẹ́ oògùn oorun tí mo lò fún òun ni ò tí ì ṣiṣẹ́ lára ẹ̀. ẹ kí ló wí o lo oògùn oorun fọmọ kékeré. ṣé kí n kú ni ṣé kí n kú ni èló ni mò ń gbà tí màá fi wá pọn ọmọ dáràn àdéhùn tọ́jú lé lọ́wọ́ láàrin èmi àtọ̀gá mi kí ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ fún wọ́n tún fi tọmọ kún bẹ́ẹ̀ ni owó oṣù mi ò dẹ̀ le. jẹ́ kán mọ wọn máa sunkún ohun ọ̀kì tiẹ̀ ló ń ṣe yẹn ìyàwó ọ̀gá mi ni ò jẹ́ kán fi kún owó oṣù tèmi ládùúrú bí mo ṣe ń ṣiṣẹ́ bí aago. kí ló sọ pé ó dé o. ó ní ó máa fẹ́ ti bọ́jẹ́ẹ̀tì àwọn lórí ìjẹta lọ́pọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí nílùú mi ò ṣe sì yọjú sí wọn torí ẹ̀ràn ìyá ni ó yẹ kó jìyà ó gbálẹ̀kùn yàrá mi láti sáré wọlé mi ò kú dá lóhùn bẹ́ẹ̀ tí aláwo ó ń dún lára rẹ̀ bójú lu bàtà. ọlọ́run ló máa gbà wá lọ́wọ́ àwọn ọ̀gá amúnisìn òyìnbó ló kọ́ dá òwò ẹrú dúró lọ́jọ́ sí àmọ́ àwọn ọ̀gá tiwa tí wọn rí bẹ́ẹ̀ o sórí ọ̀gá tèmi àyà mi báyìí ló máa ranjú mọ́ bẹ́ẹ̀ ni pé wọ́n fi kíní yẹn dùn kékeré ni. àyà tiẹ̀ náà ni ọ̀gá ẹ̀ máa ranjú mọ́ ó ga o ìbídùn ọmọ ọ̀gá ẹ̀ máa ti dákẹ́. oorun ló gba tọwọ́ ọmọdé. ẹ wo nǹkan tèmi ní kí wá sọ fẹ́ méjèèjì ni wípé mm. ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn ó ti sú mi ah. láàárọ̀ la mò ń gba ìlú tèmi lọ. ó ń gbàlú ẹ lọ ah, ibi dùn ṣó wá rí wípé ọ̀rọ̀ ò pariwo mọ́ báyìí àdánwò wa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tó mú òun tó fẹ́ fi gba ìlú ẹ̀ lọ ìbídùn má jẹ́ káwa náà ṣàfihàn àti wá mi ìṣe o hmm. èmi wí tèmi. owó ọlọ́run bá wa ní ojú ẹ̀ mo fẹ́ lọ dáná ẹ dúró ẹ dúró. ẹ ló ìbídùn ń bolo wa. ní Boston ni ṣé o rí miss com bíi forty two lórí fóònù ẹ o fẹ́ kó o rí o ẹ̀ṣẹ̀ wàá rí ọjọ́ tèmi láti pè mí sí. ìbídùn jọ má bínú má bínú iṣẹ́ ló fà á jọ ń tọrọ lọ má bínú jọ. kí má bínú. ṣé o fẹ́ sọ fún mi pé o ráyè pé àwọn olórí burúkú tó tó ń pè yín o fẹ́ pò ráyè pé wọn. ṣé wàá máa bọ̀ ń sìn máa dẹ̀ dúró dé ẹ lẹ́nu gate máa lè rí ẹ jọ má bínú ṣùgbọ́n má bínú mọ̀ pé mi náà nífẹ̀ẹ́ kò mọ̀jú máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ẹ ṣáàjì àlọ́ jàre. Ah, obìnrin and welcome to Cine One TV. Are you experiencing any problem with our mobile app? Kindly contact our 24-hour online customer service. You can call us or send us a WhatsApp message on plus 234 8036 334229 or on plus 234 8090717512. Our agents are always ready to respond to any of your complaints. To join the Sinwan family, all you have to do is download the Sinwan mobile app on Google Play Store or on iOS Store. Don't forget to also subscribe to our YouTube channel to enjoy free, hilarious, and entertaining content like Jennifer's Diary, Industry, and many more. You can also follow us on all our social media handles at Sinwan TV. Sinwan TV! Nollywood at your fingertips! kuma na ka yafa ya yeah. mana ina yeah. ina mana na na kone zango na na na na na kone zando bando de pompa kele kele sando de jungalwa jungalwa jungalwa peya koyo mana 지우고 이 오면 나도 오늘 안 가네요. 예, 예. 아이 거는만 동물 아니 어디 어디 어디 어디 알아. Everybody make a knock your quacko. 찔레 찔레 knock your quacko ne na ki ya pa do saka saka maka na ka na ki ya pa ko sam ba ge ne izo ko na po she e zo na po she everybody say yeah yeah, yeah, yeah. Say, everybody say waso waso everybody say waso waso thank you thank you ṣe rí ní oríta tí a wà yìí. ọ̀gá mi fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o mo sọ fún yín pé oríta bẹbẹ sì ń lọ. wọ́n ní àwọn àjọ̀nú ló tẹ̀lé àwọn wá bí wọ́n oríta bẹbẹ sì ń lọ. wọ́n ní bẹbẹ ò wá dúró mọ́ àyè. àní bẹbẹ ò dúró. wọ́n ní bẹbẹ kó pàmpá sẹ́sẹ́ ni. ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run. ó yá. mo fẹ́ kí ẹ lajú yín méjèèjì. wọ́n ní kẹ́ ẹ yín kalẹ̀ báyìí báyìí. kí ẹ fi ríran kẹ́ fi wò. nítorí pé kẹ́ ẹ fi ríran ni. ẹ jọ̀wọ́ kí ni eléyìí. mo ní kí ni eléyìí. mo ní kí ni eléyìí. Say yeah yeah. Yeah yeah. Say yeah yeah. Yeah yeah. Say yeah yeah. Yeah yeah. Say yeah yeah. Yeah yeah. Say yeah yeah. Yeah yeah. Oh yeah, we go yeah. Ṣé rí tán? Àwọn ìwúlò jẹ́ ẹ̀rẹ́ àwọn òkùnkùn. fún pépà tèmi àṣẹ mi ò ní ya pépà tèmi. ṣe rí ní oríta tí àwọn ibi mo ṣe sọ fún yín. wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀gá mi lọ́sọ̀ bẹ́ẹ̀ yẹn. oríta idán ni. ẹ tí mọ nǹkan gbogbo nǹkan tí kálukú yín jẹ sùn ní àná ni wọ́n ní àwọn ọmọ nǹkan tí wà nínú yé. ẹ tó bá dàbí irọ́ tí ó bá dàbí irọ́ bí mo ṣe sọ ìrẹ́ ìrẹ́ arákùnrin. ó yá ìwọ ni wọ́n bá yẹn. máa fọ̀ ní iwájú mi níbi. kò súnmọ́ ó yá mú fàníṣì ṣe ń bẹ̀rọ̀ bẹ́ẹ̀ stop. wọ́n ní kò dúró torí pé àwọn àjọ lọ pàṣẹ pé kò dúró bẹ́ẹ̀ yẹ. kí ló dé tí o fẹ́ sọ ikú di alẹ́. dáhùn lóhùn ló ń sọ bẹ́ẹ̀ yẹn. gàrí ẹ̀tẹ̀wà ni ó jẹ̀sùn ní àná ṣé irọ́ ni mo pa. ìrọ́kọ̀ báwo lẹ ṣe mọ̀. everybody say wàásù. everybody say wàásù. wàásù. oríta tíyàwó yìí oríta bẹ́bẹ́ ni. wọn ò ní dúró. ó yẹ náà mo ti mú ọkùnrin ó tún wá ku obìnrin báyìí. wọn ló kó obìnrin ìwọ arábìnrin tí ó wà ní ọ̀pá yẹn mo ní kó máa bọ̀ ní iwájú mi níbí. ìwọ ni wọ́n náwó sí yẹn wọ́n bẹ̀ yẹn àwọn tí ìwọ fi ṣáìṣáì òkú ò ní ẹ̀gbẹ́ ọkọ ẹ ní àná torí wípé ò fẹ́ gba kọ́ńdò kó má bàa ṣe kí ìlú kan máa ń gbé. everybody say wàásù everybody say wàásù wàásù. ó yẹ náà ẹ bá mi sọ wípé ayé onírè ò ní ṣe kí ni o. ayé onírè ò ní dáa. now ẹ bá mi la ojú yín méjèèjì sílẹ̀. wọ́n ní kẹ́ gbójú sókè kẹ́ wo nǹkan ayé. nǹkan tí ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wò yìí. agolo ni àbí agolo kọ́. agolo. agolo ni àbí agolo kọ́. agolo. náà gbogbo wa la mọ̀ wípé ọ̀run ni omi máa ti ń wá. náà ẹ bá mi sọ wípé Say water. Say water. Say water. Say water. Say water. Say water. Say water. Say water. kónkó wàásù fẹrẹ wàásù òwúyẹ. ọ̀gá mi mò ń jẹ́ yẹn jáde. àti ẹ̀ the lord is good. all the time all the time. Ah. gbogbo ìgbà ni. mo mọ̀ wípé ọlọ́run fún wa ní iṣẹ́ ṣe lára àwọn èrò wọn lẹ́nu. ṣùgbọ́n ṣe rí gbogbo nǹkan tí a kó yẹn mo fẹ́ jẹ́ kí a kó síta báyìí sí i ìwọ kónkó kí ni nǹkan tó rí yọ. wàásù. Ah, kí lélẹ̀ kò ní bátìrì inú ni. tí mo ṣe ń yọ gẹ́lẹ́ báyìí ó dúnmọ́ mi lọ́wọ́ ni mo sáré gbọ́n bátìrì yọ ní kí ló dún wà. Ah, ó dáa ó dáa ó dáa àbọ̀ wa bá lọ̀rọ̀ tiẹ̀ ṣe ti gbọ́ máa tiẹ̀ olúwa kí ló wà ń flọ. ẹrù ah. <laughs> do kí ni gbogbo eléyìí idán tó wà nínú kíní gangan dà kókó bẹ̀ dà. mi ò yẹ̀wò mi ò tú wò. Ah. kò sí wàásù wàásù bẹ́ẹ̀ rárá. n ò yẹ̀wò. kí ni gbogbo wépa yìí. kò ní da fọmọ tó ní fọ́ọ̀sì mi ò yẹ̀wò. ó dà èyí tó kù dà. ó kù dà. lanfo highlander ah, landline. sọmọ yìí pé ayé wọn ọ̀bọ yìí ò ní dà. Ah, olúwa mi èwo lè ọbọ kì í jèrè lẹ́yìn ọkọ o ò lè jèrè lẹ́yìn èmi wàásù sọlọ́rí burúkú tó ń tẹ̀lé ẹyẹ ó yìí máa dá padà sílùú yìí ah! níwọ̀n tó jẹ́ pé gbogbo bí mo ṣe ń jà sọ́sù tí mò ń jà sọ́sì ni mò ń rí ẹ tó ń sọ wípé báwo ni wọ́n ṣe mọ̀ ah! ọ̀tọ̀ ọ̀bọ̀ kìíní ọ̀tọ̀ ọ̀bọ̀ kejì ìkẹta bí ọ̀nà bíi mẹ́wàá ló ti padán. ṣé lójú oorun lẹ tírí mi ní àbójú ayé. àwọn ah, olórí burúkú ni wọ́n wọ yìí ayé ẹ ò ní dàbí mo ṣe sọ ẹ ò lè jèrè sotigbọ́ ọ̀yà náà ṣẹ́rí bí mo ṣe ń wo ògbóyin yẹn ẹ wò ẹ wò ẹ fún mi láyè Ah, ah, ah, ẹ wo ẹ wo ẹ fún mi ní àyè. ọ̀gá ọ̀gá ẹ jọ wá sọ yẹn ní ká má sọ yẹn ní ká má sọ náà tààrọ àti jáde náà tìlú ẹ mọ dédé mi ṣe ń pariwo mẹka náà jáde yẹn kí n sọ jáde mẹka náà ti ọ pako. ọ̀gá tó mi jẹ́ lókè àpapọ̀ náà ti ọ pako tó tẹ̀sẹ̀ ní romi ṣé kí n lọ lé lọ́fẹ̀ẹ́ ni ẹ dá padà o. ẹ dùn ṣé ẹ ti gbàgbé sí pé ọ̀gá ló ń pè ní maxa. ayé ọ̀gá ò ní dá. kú plana lè ń bá sọ̀rọ̀ àbí. ó yá náà ó oh, yá out. wọ́n ní kẹ́ máa lọ ibi àtọ́ka. mo ní out. ṣé yí àwọn ló ń fò líle sọ̀rọ̀. kò kún ẹ̀yọ́ kan máa lọ́jà rè. mo ní out. wọ́n kẹ́ máa lọ́jà rè má tì mí o. kó máa lọ kó lọ. wàásù. mo ní out. ọ̀gá ni wọ́n pè ní master. wàásù. bá a ṣe dé bá a ṣe dé rànlá kọkọ filẹ̀. ẹ̀wọ̀n ọ̀gá má jẹ́ kí n lọ bíjẹrunkun látara ẹwọ fọwọ tẹmí lé òun kẹ bọ wí. orí dàfẹ olórí bo ọ̀dàlẹ̀ ni ẹ ọsẹ mọ dalẹ ní so. tọ̀dọ̀ mi lọ o tọ̀dọ̀ mi lé o. kẹkọọsì kẹkọọrọ rẹ jáde wájú mi lórí burúkú akóṣìbérò bá a ṣe ń rí jẹ̀bú láàárọ̀ ayá láàárọ̀ òṣogbo lórí burúkú èmi ṣàṣìwà. ló dé. látẹ̀kọ̀ ló ti múra báyìí. dáadé kò sí nǹkan tó ṣe nǹkan tí mo. wo wo aṣọ ẹ bíi eégún olókìtì. irú irun wo rèé lórí ẹ. Ah, rihanna ni wig ni mo lè yọ. nígbà tí mo rí ọgbẹ̀yìn irun dúdú ló wà lórí ẹ. style tó ṣe ń o rò yí pé o fẹ́ ṣèdánwò wọn á jẹ́ kó mọ gbẹ́rù irun báyìí sórí kó o wà sórí wà sọ́run báyìí. ẹ ẹ dúnà ṣé ni àbó sùn lọ ńgbà tó múra báyìí tó fi kúrò lọ́dọ̀ ẹ̀. mo lọ sí ṣọ́ọ̀pù àti mò ń bọ̀ sàn. Ah, ọmọ tó ṣe irun yìí o ò lè gbé wọbi tó ti ṣèdánwò àti wà sórí wà sọ́run yìí ṣé o ti gbọ́. dáàdi wíìgì ni mo lè yọ fi ṣe exam bọ mama. kò yọ kúrò pátápátá mi ò fẹ́ rí mọ títí tó fi parí ìdánwò tó fi padà sékòó ẹ̀. ẹ wọlé lọ ẹrù ẹ wọlé lọ yàrá ọwọ́ tún ní ìsàlẹ̀ ẹni kò kẹ́rù ẹ̀ sí. ok dáàdi um, mo fẹ́ ṣe. wo gbà àwọn nǹkan tó máa fi tún yàrá ẹ ṣe rèé tó bá wọn ẹ ò ṣe. tó bá wọn ẹ má ṣe. ó rèé. èmi àti bọ́lá jókòó. èmi. dáàdi yàrá tẹ sọ pé kí n kẹrù mi sí yẹn it's dirty dáàdi kó dọ̀tí kò sí live kankan bẹ́ẹ̀ no television no cd player gbogbo ẹ̀ kàn dry dáàdi tẹ bá ní pé kí n máa sùn sí yàrá yẹn tàbí pé ní pé kí orí adé máa sùn ta ni. dáàdi ẹ sọ nǹkan kan sá dáàdi mo need music fún láti máa. dáàdi ẹ sọ nǹkan kan dáàdi but you know that i need music. èèyàn only láti gbọ́ music láti fi lè kàwé music is my life dá òkè ẹ má bínú sẹ jẹ́ kí n ṣàlàyé dáadáa nígbà tí mo kẹ́rù lọ sínú yàrá yẹn mo á débẹ̀ mo rú mẹ́ o ó kọ empty ó dọ̀tí wọ́n ní gbé wọ́n kó pa. Martinsfield's Anomaly album out now with smart hit Necessary. Sometimes featuring Chinko Echo and Trod. Sometimes when I go down on my knees and pray, I don't even know what to say. Why? Why are you alone, my baby, like you? You supposed to be. Shiriri. Secure the bags featuring Fouls the Bad Guy. Who dies. Show me and much more. Download or stream now. Martin's Fields Anomaly. The album is out. Grab a copy today. Alabi. Huh? ló mọ ibi tí ìlú yìí ń lọ. Ah, àwa tá ń gbé bẹ̀ gan-an àmọ́ lọ. ẹni tó mọ bẹ́ẹ̀ náà lọ dáa kan. kí wàá ní ìwọ rò pé a lè ṣe báyìí. Ah, èmi mọ̀ ti fẹ́ mọ gbàjọ kódà gbogbo àwọn tí mo sọ fún gan-an wọn fẹ́ fi gbogbo ara mọ́ inú wọn ò dùn sí i ìgbésẹ̀ ọlọ́run ní ọ̀sẹ̀. torí kí ni. torí tiẹ̀ ni ah, torí tiẹ̀ ni ah, wọn ní to ìwọ tí mò ń bá rìn àwọn ò lè dájọ́ fún mi kí n máa fẹ́ sí mo ti gba kádàrà mo gbà fọlọ́run ni àfi kí n yá tọ́jú ọkọ mẹ́bàá àwọn alábàá wọn tọ́jú gan ni wọn ni. sorúkọ tiẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ ni tiẹ̀ tó bàjẹ́ náà ló kó bá mi ó kọ ọ̀rẹ́ bàbá jẹ́. báyìí kọ́ lórí ti ń dún báyìí ni. kẹ́ni. Àlàbí ìjọ òní baálẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní jó hip hop. baálẹ̀ náà máa jó rí ṣé baálẹ̀ tá a pàdé ní ìsìn tí ń lọ. lokho uthando kilo phambi bayi kosikho mbi bayi má sọ fún mi wípé o ṣẹ̀ṣẹ̀ ń jí ni. ó sì sà mú títí tí pé mo kàn padà lọ sùn ni. ò jí ò sáré sùn padà ló ṣe wàá jí ní déédéé wòyí ṣé ẹ ti parí ìdánwò tẹ́ ń ṣe ni. rárá sàbọ̀ mo ò ṣe pépà tá à ń ṣe lónìí. Ah! pépà wo náà ń ṣe lónìí kì í ṣe mathematics náà ń ṣe lónìí. bẹ́ẹ̀ ni sàbọ̀ mo ò ṣe math. Ah! ìwọ ò ṣe math. Mm, mo ti pàṣẹ tẹ́lẹ̀. o tún ti pàṣẹ tẹ́lẹ̀ ẹ ò dà mo ti gbọ́ torí ara ẹ kíyàwó mọ́ bàá mọ́ jẹ́ ọ kó mọ́ bàá ṣẹrú ẹgbẹ́ ẹ ni mo ṣe ní kó o kàwé wo tó bá wá jẹ́ wípé èmi nìyá rẹ bí ọ fún tó bá jẹ́ pé èmi nìyá rẹ bí ọ fún kí ìsìnàwó padà dé kó o wá mọ́ páàsì mathematics gbà náà ló tó mọ̀ wípé ẹran tó yí ni jẹ́ náà mọ̀ ṣé o ti gbọ́. báyìí ti rírun. mo ṣẹ̀ṣẹ̀ wá gbà ni ah. ṣùgbọ́n alábí hmm? o ò mú kinní yìí. Ah, ó mú ó mú ọ̀nà fún oṣù dùn mí kábàá kí bọ́yá ọ̀nà fún kankan dùn mí ni hmm. kódà kì í ṣe bèlúbèlú àmọ́ tí mú mi pòtiri pòtiri báyìí ah, kádàárù mi rọra jẹ búrẹ́dì ní kọ́ mọ́ ja orí ẹ̀ mọ́. Oh. ọ̀rẹ́ ti fẹ́ sùn hmm. àbíjọ́ wo ló bẹ̀rẹ̀ sí ní fi òwe sọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ sọ òwe wo alábí jayé orí ẹ̀ ọjọ́ ńlọ. wọ́n gbọ́ tiẹ̀ mọ́jẹ́ ń jayé orí mi jù mọ́jẹ́ ń jẹ́ jù ọlọ́lọ́mọlẹ̀ tí ó mọ́ la ojú alẹ́ ló já jù mọ́jẹ̀ ń jẹ tọ́lá mọ́. kílẹ̀ bọ́ọ̀lù tá à ń sọ yìí ṣé wàá wá jẹ́gun nínú ajíjẹ bá àbó jákàlà máa gbọ́ àjòkú alábí ọlọ́run ló ní ìlú. èmi ọbọ jiyàn pọ̀ lọ́n kọ́ ló lówó àmọ́ bọ́lọ́run ṣe lówó náà tó ta ní ná kí sáàbò yẹn lánàá ni. jàjàre. alábí hmm. wẹ̀yẹ ọmọbìnrin wo ló ń láṣìíra yìí wẹ̀yẹ wẹ̀yẹ wẹ̀yẹ wẹ̀yẹ. orí àbàjẹ́ ni ọmọ ni aṣọ ọ̀dà mọ̀mọ́ ni olódò arárọ̀ mẹ́nu ti ń pè é lọ́mọ̀wé ọmọ baálẹ̀ nu. baálẹ̀ ti wo. n tó mú ìdí wọra o ọ gbádùn mọ́ rárá ah, ọmọ baálẹ̀ arárọ̀ mi wáyé ni. arárọ̀ mi yìí Àlàbí hmm. eh, hmm? ṣé kò wá jẹ́ pé irú ọmọ yìí òun lèmi á máa lù. Eh, hmm. ọmọ náà mo baálẹ̀ ọmọ gbọ́ kí wọ́n ní débìyàn bá náà ọmọ sẹ́ríkì ọyọ́ dáná mọ́ gàjìyà ah, ọmọ gbọ́ gíga ń yarí ní oṣù zẹ́ẹ̀gbọ́ gíga mọ́jì ní oṣù zẹ́ẹ̀gbọ́ ọ̀pẹ̀lẹ́wọ̀n ni. Àlàbí fi orin sílẹ̀ ara tí mò ń sọ fún ẹ nìyẹn mo já ẹ ò já mo fà ẹ ò fà ó dúró sójú kan bẹ́ẹ̀ bí omi adágún ṣẹ́rú lúlù bẹ́ẹ̀ lèmi sọ fún ẹ ní ọmọ tí wọ́n ń wò yìí hmm. òun ló jẹ́ kí èmi wà só máa kógi ibo bẹ̀ bẹ́ẹ̀ kí bàtà tiẹ̀ wá máa ró lábẹ́ tèmi ní pọ́nlá hmm. pọ́nlá kí n máa jẹ àlùbọ́sà ẹ̀ lẹ́nu yànmùyànmù tí mò ń sọ nìyí. Ah, ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ni o bí yẹn bá jẹ súyà tán kọjá àlùbọ́sà orí ẹ̀mọ́ náà ni ah, ọmọ jàlùbọ́sà rẹ̀ ní kò sí wàhálà ibo lọ náà. n bá wa ṣe tì ń kọ́. ilẹ̀ ni ọmọ gbé. Eh, eh. fún mi ń gò kan sí mẹ́ ẹ. Eh? Àlàbí hmm? hmm? ó mà tún ní kí wọ́n fún òun gò kan sí. ọmọ ah. <laughs> oh, ni ó lè mẹ́sàn-án. ọmú ni o. ó ah, yẹ bẹ̀rẹ̀ ní tijú ni oh, <laughs> máa wò. wo wo wo wá mi wá mi wá mi sórí ọmọbìnrin yẹn bá mi fún ní ìgò mẹ́ta sí pẹ̀lú tó ti mu tẹ́lẹ̀ ah. èmi ni màá sanwó ẹ̀ ẹ ṣe o. wàásù hmm? kí wọ́n fún gómìnà tà sí. bẹ́ẹ̀ni. pẹ̀lú gbogbo tá a ti rà kalẹ̀. ẹ̀bẹ̀ mi máa sanwó ẹ̀. láì ṣe bí rí. Ah. sórí àyè tá a dé yìí mo fẹ́ kó gbójú sọjú nù kó fọ̀pá rìn bó ṣe ń wo yẹn hmm. nǹkan méjì ló máa bèrè lọ́wọ́ mi. àkọ́kọ́. Ah, òun lówó hmm. léyìí tí èmi wàsó màá ná wàsó wàsó fún dáadáa màá fi tẹ́ lọ́rùn. èkejì. òun ni ti bí ẹrù wà ní ìsàlẹ̀ ah alábí máa kàn alábí mo ní màá kan ọmọ yìí màá kan ká ká ká. Hmm. ilé ẹ lọ ń kàn wọn ọdún náà pàrọ̀ sáà kápẹ́ntà báyìí lókè wọn á bọ ọkàn ẹjọ́ ń kàn ni já mọ́ mọ́ kàn sọ́gbọ́ ah, ayé ẹ ti bàjẹ́ mọ́ kàn. Eh. <laughs> agbára yóò lè ka ilé yìí bírin bá já irin láì sóò wọn náà wo bí ààrẹ mọ Ṣàngó. ẹrù wà ní ìsàlẹ̀ owó wa. 脚底板都不打。